fún ló lè kọ́ àwọn ọmọ wa. mufulihun ló lè kọ́ àwọn ọmọ wa. ọmọ tó bá wọ ní ẹ̀kọ́ mufulihun oríire náà máa mú bọ ẹgbà bẹ́ẹ̀. ọ̀gọ̀rọ̀ àwọn ọmọ wọn náà bẹ nílé ẹ̀kọ́ gíga àti iléeṣẹ́ ńláńlá. mo sì gbẹ́yìn nínú ìmọ̀ ọlọ́run àti ẹ̀kọ́ ẹ̀sìn tó ń ta àwùjọ tó pé. mufulihun group of schools ni ẹja máa lo ẹ má bojú wẹ̀yìn. bámu kẹ́kọ̀ọ́ láti ìpele western education competent in Arabic language, basic and memorization, experienced and competent teachers, sound Islamic training, well-equipped science laboratory, home economics laboratory, conducive learning atmosphere, good moral of women, computer application kit, bounty dọ́dọ̀ wọn rè, Muslim ìfẹ́lódù ìjọbi area Ìbàdàn. Bákan náà ni wọ́n wà ní Muslim Mọ́fọ́lárò, Ajíbọ́lá street, beside Alafia bread bakery Ìbàdàn. Telephone zero eight zero five two six one five three zero eight. Láti jèrè ayé àti àlùkìyàmà, ẹ wa lọ sí أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله ثم الصلاة والسلام على رسول الله a kí ẹ̀yin aráalé ẹ̀yin olólùfẹ́ ètò yín ètò المفلحون ètò alimuflihun èyí tí ilé ẹ̀kọ́ muflihun group of schools tọ́kalẹ̀ sí àdúgbò muslim velodo ìdíòbí àti ní àdúgbò muslim masfala road ajibola street nílùú ìbàdàn wambi tí wọ́n ṣe onígbọ̀wọ́ rẹ̀ abẹ́lọ́n gbogbo àwọn tó kúnṣe ọlọ́run yìí lọ́wọ́ nínú òbí alágbàtọ́ àwọn old student àtàwọn mùsùlùmí míì tí wọn ọlọ́mọ ń lé ẹ̀kọ́ wa táwọn náà dá sí tọ́lọ́run ọlọ́run jẹ́ àjọ sóríire ayé àtijọ́ gbéra òkè àmọ́ kọ́ ọ gba rọ̀mọ́dọ́nà níjọsìn lọ́wọ́ wa kọ́ ọ gba ìran wa gbogbo àwọn pẹ́pẹ́ fúru wa lọ́sàn-án lóru ní kọ̀rọ̀ ní gbangba ọlọ́run gbà lẹ́sìn lọ́wọ́ wa o kó o jẹ́ àjọ jèrè tó bá ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ ètò wa lóru èmi pẹ̀lú àyọkà látinú alukur'an èyí tí akẹ́kọ̀ọ́ wa rọ́díyà abdulkabir tí ó kà fún wa bismillah. a'udhu billahi minash shaytanir rajim bismillahir rahmanir rahim. سعل ساحل بعذاب واقع للكافرين ليس له دافع من الله بالمهارج تحوج الملائكة والروح إليه في يوم في يوم كان مقداره خمسين ألف سنة فاصبر صبرا جميلا ọlọ́run má jẹ́ káwọn ọmọ náà gbàgbé mọ́ o ẹ jẹ́ ká gbọ́ kíkà láti inú hadith látẹnu akẹ́kọ̀ọ́ wa ní abdulsalam bankole bismillah. عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من حسن إسلام المرء تركه ما لا يعني Translation Abu Hurairah radiallahu anhu narrated that Allah's messenger, peace be upon him, said, Part of the excellence of man's Islam is, is living alone, that which is of no concern to him. Transmitted by Tirmidhi. ọlọ́run bá ní fún àwọn ọmọ ẹ̀ àlùbáríkà tó pọ̀ kó jẹ́ wúlò ẹ̀yin arúfẹ́ ọlọ́run tó bá ni apá kẹta almaayashatu ma'al quran living with the quran òun náà sì ni concluding part ti ọ̀rọ̀ kùránì òun náà sì ni tọ́pìkì wa tí ọkàn ìlọ́dún ìtaàfi sọ̀rọ̀ ẹ̀kọ́ ní tó máa kàn wa ẹ̀yin arúfẹ́ afa lára tó tún kàn wá tá a máa fi sẹ̀mí pẹ̀lú kùránì òun náà ní ìfùzùhù mímọ́ á sórí ẹ rí i pé ntọ́ pàtàkì sí èèyàn èèyàn máa àsórí ni ṣe bá a mọ èèyàn nínú ìlú yìí tí ó máa fọ́ gbogbo késẹ́ẹ̀tì olórin báyìí bíi twenty ọ̀nbẹ́nu ọpọlọ òun kódà òun lè kà gẹ́gẹ́ bó ṣe ibi tó ti pọ́s òun ọ̀pọ̀ ibi tó ti sẹ́mi òun ọ̀sẹ́mi ibi tó ti fàgùn òun ọ̀fàgùn ibi tó ti ranjú pé òun ọ̀ranjú pé bó o wá la ṣe ní ọ̀rọ̀ ọlọ́run ọba rọ́bùlà àlàmì ọba gbogbo ayé ẹ̀yin tá ẹ jóbi ẹ jẹ́ ká gbìyànjú bó ṣe wò ó kéré tó bó ṣe wò ó mọ kájáwọn ọmọ wa kan máa ọ̀rọ̀ ọlọ́run sórí torọ́rọ̀ ọlọ́run kùránì yìí láàfin máa kírun òun láì máa tìrún gba ìdí òun láàfin máa tìrún ọ̀ranyàn òun láàfin máa ṣe náfìlà ẹ jẹ́ ká gbìyànjú káwọn ọmọ wa kán máa ọ̀rọ̀ ọlọ́run sórí bí wọ́n bá ṣe wá ń ha ẹ jẹ́ kán máa mọ̀túmọ̀ rẹ̀ bọ́n bá ṣe ń mọ̀túmọ̀ rẹ̀ ẹ jẹ́ kán máa lò ó ibi tó rí ayé àtọ̀run wà nìyẹn àáfàá ní àdíìsì ń bẹ látọ̀dọ̀ ànábì sallallahu alaihi wasallam tó bá dijọ́ ọ̀gbẹ́ǹde àlìkìyámọ̀ wọ́n sọ fún un pé ikra waritaki kàmá kúńtà tòrọ̀ tìlù fílhàyà àti dùnìyà wọ́n sọ fáwọn tó wá kúránì sórí pé ọ̀yá máa ka ní kípò rẹ̀ ọmọ ẹ̀gá wájú ọlọ́run kálùjẹ̀ náà rẹ ọmọ ẹ lọ òkè gẹ́gẹ́ bó o ṣe ń kà nílé ayé torí pé ibi kípò rẹ̀ máa dé lónìí jọ gbèdé àlìkìyámà òun náà ni òpin àyà tó ọba kà ẹ jẹ́ ká encourage ara wa ká encourage àwọn ọmọ wa kán máa há ọ̀rọ̀ ọlọ́run ọba sórí kán mọ̀ túmọ̀ rẹ̀ kán máa lò ó tọ́rẹ́ tó bá kúrà nítorí tí ò mọ̀ túmẹ̀ tí ò lò ó tó ń ṣe ń tọ́ta ko kùránì wọ́n yàn kùránì ń kú lára ẹ̀jẹ̀ ọ̀gbẹ́dẹ̀ àlìkìyàmọ̀ yóò sì máa lọ ní ọjà nàmọ̀ lẹ́ni yẹpẹrẹ ọlọ́run má ṣe tiwa bẹ́ẹ̀. àáfàá lára apá tó ń fẹ̀mí pẹ̀lú kùránì náà ní kíni o àlàámọ̀lùbìyì ìtì bẹ́nu kùránì alọ́kọ́ àfìgbà tá a bá tó ń lò ní torí pọ́lọ́wọ́n bá àlékè ọlá sọ Kùránì kalẹ̀ nítorí ká lè máa lò ó òun ni ṣe bá gbọ́n tọ́lọ́wọ́n bá àlékè ọlá ń sọ nínú Quran wà kọ́lá rasul ya rabbi inna qawmi takhazu azal Quran mahajuro òjíṣẹ́ náà ń sọ pé ìwọ ọlọ́run ó ráwọn èèyàn mi ni ìtakọ́zù azal Quran mahajuro wọ́n yan Quran lódì ni àfa wa sheikhul Islam ibn Taymiyyah rahimahullah wọ́n ní kí ni ìtumọ̀ kéèyàn ọ̀yàn kùránì lódì bàbá ibnu tẹ́níyà ọlọ́mbà ní kẹwọn wọ́n ní máa ń lámúyẹ kọ́rọ̀ alukur'an fàkọ́dí hajarawu ẹni tí e bá ka kùránì ọ̀yàn kùránì lódì ọ̀nà àkọ́kọ́ nìyẹn ẹlẹ́kejì ẹnìkan ka kùránì wàlámúyà tàdà báríwù kèé ronú sí kùránì ọ̀yàn kùránì lódì ka kèé lo ìtumọ̀ kùránì fàkọ́dé àjàràwú ó ń tàn ti yan kùránì lódì ẹlẹ́kẹrin ó ń ka kùránì ó ń ronú sí i ó ń lò ó kọ̀ wá máa spreadi kùránì káàkiri kọ̀ máa mú iṣẹ́ inú kùránì dọ́dọ̀ àwọn èèyàn fàkọ́dé àjàràwú ó ń tàn náà ṣe kíni ó ti yan kùránì lódì àṣé èèyàn lè mọ kùránì kà tí ó sì tún máa yàn lódì torí náà àlàámọ̀lùbí yìí mímọ̀ lo kùránì òun ni ó jẹ́ èyàn ò jèrè tọ́ba diwájú ọlọ́run ẹjẹ́ àwọn tọ́wà náà àdìsí àáfàá wa Nawaf bónú sàmáàn kọ́lọ́n kó bá ní yọnu sí wọn àáfàá wa láwọn gbọ́tà nàbí sọ wípé tọ́ba dijọ́ ọ̀gbẹ́ndé alkiyama yuta yawma alkiyama bil Qur'an wọ́n mú àwọn tọ́jẹ́ wọ́n mú kùránì wà níjọ́ ọ̀gbẹ́ndé alkiyama wàhálì ilẹ̀ dínà kánú yàmàlú nàbìyí àtàwọn tí wọ́n ń lo kùránì ẹ̀rí nǹkan àwọn tí wọ́n ń wọ fẹ́ pé they implement the teachings and messages of Quran they practicalize Quran they are working Quran wọ́n ń lo Quran ọlọ́run wọ́n ń fi tọ́wọ́ à ń bẹ̀rẹ̀ ṣiṣẹ́ ọlọ́run ní ọyà ìmọ̀lẹ́kẹ̀ bá ń kó wọn wá o àwọn tó jẹ́ pé yàmàlú náà bí fi dúníyá wọ́n ń fi kùránì ìṣiṣẹ́ ń gbà wọ́n wà nílé ayé súrà méjì ni ọ̀wà lídìí wọn súrọ́tù lè bá kọ́ra àti súrọ́tù alimron tahajani à ń sọ ibi ìmọ̀ wọ́n wà sípẹ̀ wọ́n wà bọ́ọ̀lù sọ̀rọ̀ pé wọ́n ọlọ́run àwọn eléyìí ò ní wọ náà o bó o ní ó ṣe dáa tó ń jọ náà

tọ́ ọ á sórí kò ní wúlò fún ọ ò ní sínú àwọn tí kùránì ò sì pẹ̀ fún torí náà ká máa lo ń tọ́wà nù kùránì ibẹ̀ ló túmọ̀ sí pé à ń sẹ̀mí pẹ̀lú kùránì ó fẹ́ sùn ó fi kùránì sẹ̀mí ó fẹ́ jẹun ó fi kùránì sẹ̀mí ó fẹ́ fẹ́yàwó ó fi kùránì sẹ̀mí ó fẹ́ ọkọ ó fi kùránì sẹ̀mí ó kọ́lé ó fi kùránì kọ́lé gbogbo sẹ̀mí ayé wa ká má yọ kùránì kúrò ń bẹ̀ kọ́lọ̀ ń rẹ̀ ayé àtijọ́ gbèǹde alkiyama àáfàá lára tó tún wá kàn wá níbi ká máa sẹ̀mí pẹ̀lú Quran ìkìrọ́mù wà ádámù ìhánátì ẹ máa pọ́n Kùránì lè ẹ̀ sì gbọ́dọ̀ yẹpẹrẹ Kùránì kí ni túmọ̀ eléyìí ìwọ tó o fẹ́ jẹ́ kan nú àwọn tó ń sẹ̀mí pẹ̀lú Kùránì gbogbo tó bá jọmọ́ Kùránì ó máa pọ́nlé kùránì ọ̀rọ̀ ọlọ́run fúnra rẹ̀ ọ̀pọ̀nlé wọ́n ń ka kùránì ó so òṣèṣe àpọ̀nlé wọ́n ń ṣe tẹ̀fsíìrù ó so ìsúnmọ́ àpọ̀nlé àwọn ilé ẹ̀kẹ́ tí wọ́n ti ń kọ́ kùránì ara tó ń pọ́n wọn lé ọmọ kún wọn lọ́wọ́ ara pọ̀ ń pọ́n kùránì lé o ò ní máa mú kùránì kọ́ ọmọ ẹ̀yà káàkiri ara pọ̀ kùránì lé o ò máa gbé àwọn ìwé ilé ayé lórí kùránì kódà nínú àwọn sálàf wọn ń bẹ tọ́jọ́ pé kùránì wọn wọn ò fún ní pàfúùmù dáadáa tí kùránì wọn máa rùn òórùn tó dáa a máa pọ́n kùránì lé wà ádámù ìhànà tìhì ọ gbọ́dọ̀ yẹpẹrẹ kùránì ìyẹn la ṣe ń sọ fún wa nílẹ̀ yorùbá yìí à ẹ ti ń yẹpẹrẹ kùránì pọ̀ jù kùránì lọ́nà tá à ń gbà yẹpẹrẹ rẹ̀ àwọn èèyàn ò mú kùránì wọ́n já àwọn ewé kan ń bẹ̀ wọ́n láwọn fẹ́ fi ṣe nǹkan àwọn fẹ́ fi ṣoògùn àwọn fẹ́ fi ṣe iris àwọn fẹ́ fi ṣe ìsọ wọ́n wà bọ́ ọjà kùránì wọ́n láwọn bọ́ ọ̀rì mọ́nú àmàlà pé kọ́ ọ kùránì ẹ̀ ń yẹpẹrẹ kùránì ni gbogbo ẹ̀yin tẹ̀ ń ṣe bẹ́ẹ̀ lọ túbà lọ́dọ̀ ọlọ́run kó tó dijọ́ tí ó kẹ̀yìn àtọ́lọ́run nínú sàárè kó tó di yawma yaqumu nnasu li rabbil alamin ìyẹ́pẹ̀rẹ̀ kùránì nìyẹn ẹ wá ń ya kùránì ọlọ́run ọ̀ya àwọn pages tí yà sí wà àwọn pages sàwákà ọwọ́ abẹ́nìkan lòun fi ṣàṣejẹ fún òun bá fi sínú àmàlà òun bá fi sínú àṣejẹ ọbẹ̀ kan pé ah ẹ̀yin náà ti dọkùn ẹ báwo ẹ ti jẹ kùránì ìyẹ́pẹ̀rẹ̀ kùránì nu àárọ̀ ọ̀nà tá ń gbà yẹpẹ̀rẹ̀ kùránì òun ni kẹ́ ẹ mú kùránì kẹ́ ẹ wá fi sábẹ́ pílò ẹ̀ ń sọ fáwọn èèyàn pé nìṣọ́ ọlọ́ ẹ̀ ń yẹpẹ̀rẹ̀ kùránì ni ẹ̀yin mùsùlùmí ẹ mọ̀jẹ́ nìkan sẹ́ni lórí ibú wájú ọlọ́run kùránì ọlọ́run èsè ń tá a máa ń gbé sábẹ́ pílò ọwọ́ á mú ọ̀rọ̀ ọlọ́run ọwọ́ á ń gbórí ìdọ̀tí rẹ lé lórí ìwọ́gbọ̀n ọ̀bẹ̀rù orí ara rẹ mọ̀jẹ́ àáfàá aláìmọ̀kan kò kó bọ́ wájú ọlọ́run àì fi kùránì rọrí ọmọ rẹ̀ ń sunkún ọmọ rẹ̀ ń ṣe wọ̀nyìnwọ̀n ìwà lójú oorun ọmọ rẹ̀ tọ́dàgbà ńlá là burúkú lójú oorun ẹ̀yìn ń ké wá látòjú oorun àáfàá kan wá ní kùránì ni ẹ máa fi rọrí fún un ẹ̀ ń yẹpẹrẹ kùránì ni o tẹ́ ẹ bá kó kùránì one million tẹ́ ẹ wá sọ di pílò tẹ́ ẹ fi rọrí kò ní kọ́ lọ́wọ́ sọ yín ẹ ṣe ń tọ́ta kó kùránì ẹ máa lo ìlànà kùránì àwọn tó jẹ́ àyà àsọ̀ńbẹ́nu kùránì tí ò nídìí kẹ́ ẹ fi rọrí àyàtúlù kùrùsí yù mélòó lẹ́tìkà kúlíwà láwù falak náà mélòó lẹ́tì kà àtàwọn àyà míì bẹ́ẹ̀ lọ tó jẹ́ àyà sọ̀nù kùránì ìmọ̀ fi kùránì rọrí ìmọ̀ gbé kùránì sábẹ́ pílò ìmọ̀ gbé kùránì sábẹ́ bẹ́ẹ̀dì ẹ̀ ń yẹpẹrẹ kùránì ni ẹ̀yin tẹ̀ ń rí kùránì mọ́lẹ̀ ńkọ́ ẹ fẹ́ sáwọ́rò ẹ fẹ́ wọ́ọ̀yàn wá bí n fẹ́ dálẹ̀ ẹ wá gbẹ́lẹ̀ ẹ rí kùránì mọ́nú ṣọ́ọ̀bù yín ẹ tún fi orí olóńgbò kan sí lẹ́gbẹ̀ẹ́ ẹ tún fi hàǹtú kan sí ní ìsàlẹ̀ ẹ tún fi háàtì mi kan sí ní ẹ̀gbẹ́ gbogbo bẹ́ẹ̀ ṣe ń yẹpẹrẹ kùránì eh, ẹ déwájú ọlọ́run ẹ̀yin náà kábàámọ̀ pé ẹ bó bí mo ṣe yẹpẹrẹ fúrání ọlọ́run mọ̀ sí wa lẹ́ni tí ó mọ̀ yẹpẹrẹ ọ̀rọ̀ rẹ ẹ̀yin tẹ̀ ń ka fúrání látòrí kòdì kèé ṣe bí wọ́n ṣe sọ fúrání kalẹ̀ náà ọfẹ́ ka yàásín yóò wà lọ ọmọ látàáyàtọ̀ láti yóò mọ̀ wá kà látòrí kòdò èyí máa ka fúrání báyẹn ẹ ka fúrání bọ́lọ́run ọba àlékè ọlá bó ṣe sọ kalẹ̀ èyí ni ó ṣọ lódodo ẹ̀pọ́n fúrání ọlọ́run ọba ọba àlékè ọlálé gbogbo ọ̀nà táwọn èèyàn ń gbà yẹpẹrẹ kùránì ẹ̀já sọ̀ra o ṣèbẹ́ ẹgbọ́n tànàbí wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam tó sọ nínú àdìsí àfa àwa umaru ọmọ Khattab kọ́lọ̀ nkóbá níyọnu sí wọn anabi ní inna Allaha yarfa'u bi hadhal kitabi aqwaman wa yada'u bihi akharin anabi láwọn èèyàn kan bẹ ọlọ́run ó sì máa pa wọn lé ọlọ́run ó máa sọ wọn dẹni gíga ọlọ́run ó máa gbé wọn ga látara kùránì yọọ dẹ̀ sọ àwọn kan dẹni yẹpẹrẹ yọọ sọ wọn dẹni ilẹ yọọ sọ wọn dẹni tí ò ní gbérí mọ́ látara báwọn náà ṣe ń handù kùránì ẹ̀yin arúfẹ́ ọlọ́run ẹ má yẹpẹrẹ alukur'an ẹ máa pọ́n alukur'anu lẹ́ni eléyìí níwọ̀nba ń tá a lè sọ fún yín ní jẹ́ra fourteen forty four lórí rédíò programu wa alimufliwood alma ayashatu ma alukur'an ẹ̀yin arúfẹ́ ọlọ́run ẹ jẹ́ àṣẹ́mi pẹ̀lú kùránì o ìtọ́lọ̀ àtànábì rẹ̀ sọ fún wa òun ni ẹja fi máa sẹ̀mí ibi oríire wá wà láyé àtijọ́ ògbéǹde àlùkìyámà nìyẹn ilé ẹ̀kọ́ Muslim group of schools àwọn náà ṣonígbọ̀wé ètò yìí ilé kéwu wa tá a ti ń kọ́ ọmọ ní kéwu mazul muflihin aliflami àwọlé ní Monday May one twenty twenty three fún new academic session ìjìlá fourteen forty four forty five ẹ máa káwọn ọmọ yín wá sí àti school àti ilé kéwu títí òru ọ̀la tá a máa pàdé ẹ máa kọ̀ wá sórí ẹ̀rọ zero eight zero five two six one five three zero eight ọmọ ìyá nílẹ̀ Islam Rasheed Hashim Abu Anas assalamu wa rahmatullahi wa barakatuh.